الحمد لله رب العالمين الحمد لله الذي حذر أمة الإسلام عن الشرك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل من مات يشرك بالله شيئا دخل النار صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الحشر أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى حيثما كنتم فاعلموا أن الله سبحانه وتعالى خلق الإنسان وأكرمه ونعمه وأرسل إليه الرسل يدله على الله تبارك وتعالى وكانت الغاية من تمثالهم هي إقرار الله تعالى بالعبادة قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين فأمروا بعبادة الله سبحانه وحذروا من الشرك بالله لأنه أعظم ما عصي به منذ بدء الخلق إلى يومنا هذا وقد وصف الله هذا الذنب بالظلم العظيم فقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عباد الله الشرك معناه هو جعل شريك لله سبحانه وتعالى في ربوبيته a obodo i adịghị wadale ciri ọkụ kero idia ị anyị yadị wụ nwa hi onye aya tụ oo ahụ se aiaa n kabụghị awụl ụ awl tteatụ awụl etite ahụ atụ ọ godoada aanwanyị na ibaalọọ sua atahara واعبدوا الله ولا تشركوا به شيئا هذا تقولون ọba aláàánú ọba oníkẹ́ ọba ọba ọlọ́wọ́ ọba ọba tó fún ọmọ yìí nípa pé wọn mọ́ orí kẹta pàtàkì ó fún ọmọ yìí nípa àgbọ̀dọ̀ lẹ́nì kẹka lẹ́nì kejì níjọsìn papọ̀ mọ́ ọlọ́run ọ̀gbọ̀n tó yẹ ọmọ àṣọ́nà ọlọ́run bá nínú jẹ́sìn kò sóró fúnfún alẹ́bí ọmọ ọmọ sáàdà rẹ̀ sẹ́dám ẹrúsùn ọlọ́run bá ní ṣe òṣìṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹ̀sì sọ nínú ọ̀sán náà rẹ̀ báyìí pé lẹ́ni yóò tó bá kú tọ́wá mú kẹta kéjì ọlọ́run ọba ìlẹ́ni ọwọ́ ò láti lè kẹ́lọ́ bá lẹ́ni náà kẹ́lọ́ bá ara lẹ́nu àwọn àbẹ̀rẹ̀

àwọn ọlọ́run ọba àwọn làwọn máa ń rẹ́ sí ìjọpọ̀ ọ̀kan òṣìṣẹ́pọ̀ ọ̀kan a sì máa ń wọ́n lọ sọ wọn ọba ìpé ní ẹgbọ́n lọ ẹ máa jọ́sùn fọ́lọ́wọ́n ọba o òṣìṣẹ́lẹ̀ kò sọ ọ̀gbọ̀n gbogbo ọ̀rẹ́ ọ̀sà pátá gbogbo ọ̀rẹ́ ẹ̀kọ́ pátá ẹ̀gbọ̀n

tẹ̀rù jíjẹ sí tó ṣùgbọ́n látara pé ọmọ bà jẹ́ pé yóò rí ọlọ́run bẹ̀rẹ̀ lábòsí ọlọ́run bọ́ rẹ̀ òtítẹ́ sí gbogbo àwọn ọmọ ìdí ènìyàn ọlọ́run bá jẹ́ oríwá pé tàbí èrò èyí náà ẹwọ orílẹ̀ lọ ẹwọ orílẹ̀ táàkì ẹwọ àwọn ọdún lọ ẹwọ àwọn ìletò lọ ẹwọ àwọn orílẹ̀-èdè lọ ibi yóò jẹ́ ẹlọ́wọ́ ìgbẹ̀yìn wọn ẹlọ́wọ́ ìgbẹ̀yìn wọn gbogbo àwọn tí wọ́n fi àwọn òṣìṣẹ́ tí wọ́n kún wọn ló kóra kí ló padà dé bá wọn níkẹyìn wọ́n tó padà dé bá wọn náà ní pé òfò ayé àti àbámọ́jọ́ ìrìn àti ìyáàmà ọ̀padà jẹ́ ti wọn àwọn tàbí ẹ̀sùn ọlọ́run ọlọ́run bọ́ba lè gẹ́rá nípa wá láti ẹgbẹ́ ká máa fi jọjú bọ́ọ̀mù nìkan ṣoṣo ní sì ń kọ̀ fún wa nípa àgbọ́dọ̀ fún owó kẹkàn papọ̀ bọ́ọ̀mù ìmúrù ń papọ̀ mọ́lọ́wọ́ báyìí òun ni àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ̀ lónìí tọ́dà gẹ́gẹ́ bí agbádá wọ́n ti wá sọ sí ihun tó ṣe pé àti bí kálóhun gangan ni ìtọ́sọ́nà tó sì lẹ́kùn gangan ni àkùsí tó tóbi jù tààfihàn sí ọlọ́wọ́ ọba lórílẹ̀ ayé òtú ẹ̀sẹ̀ tó tó kéyìn ogun ní papọ̀ mọ́lọ́wọ́ torí ọlọ́wọ́ ọba lẹ́kẹ́ ọlá ó pè ìmọ́rọ̀ ń papọ̀ ní òun ọlọ́run ó pè ní àbùsù tó tóbi nígbà ọlọ́run bá sọ fún wa látọ̀rẹ́ ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n yìí Lukman tí ń sọ fún ọmọ rẹ̀ lẹ́ni tí ti wà ní pípẹ́ ya ọmọ lẹ́yìn ìrí ọmọ mi ò láà tó ṣe fi má mọ̀ fún papọ̀ mọ́ lọ́wọ́ bá wọn tó gbé ilẹ̀ ṣe fi ta mọ́ lọ́wọ́ àbùsù tó kò lè má rí bẹ́ẹ̀ látara pé ọlọ́run bá tó tẹ́ ìmí àti ẹ tó yẹ ká fi ìjọsìn fún kàkà sí ọgọ̀rọ̀ àwọn èèyàn wọ́n fi ìjọsìn fún ọlọ́run ìṣe ni wọ́n fi ìjọsìn fún nǹkan àmì àwàtàwà jẹ́ òṣàn ọlọ́run bóò láti wá fẹ́ mọ̀ ìwọ̀n tá ń pè ní mo rúpa pọ̀ mọ́lọ́wọ́ ọba Muhammad sallallahu alaihi wasallam ń lọ rẹ̀ fún wa àti ìbáwí èyí tí ọlọ́run ọba lè gbọ́lá tó bá wa wí lórí ẹ̀ bá àpọ̀dọ̀gbọ̀ ohun papọ̀ mọ́hun bákan náà sí ìjìyà èyí tí ó máa bẹ fún gbogbo ẹni yóò tó bá bọ́ ohun papọ̀ mọ́lọ́run àwọn olùmọ̀ wọ́n ní pé ìmọ̀ ohun papọ̀ mọ́lọ́run òun náà ni kéèyàn mọ́ ẹnìkan kéèyàn kọ́ jẹ́ ẹni tí ó jẹ igbákejì tàbí ẹnìkejì tàbí alájàta papọ̀ mọ́ ọlọ́run ọba níbi ohun tí ọlọ́run ọba ọba lékẹ́ ọlá tó ṣe fún òun nìká iná ẹ̀ní máa ń darí rẹ̀ bí pípa bí yíyẹ bí jíjẹ bí múmu bí wíwọ̀ kọwa jẹ́ pé bóyá gbogbo àwọn nǹkan yìí àwa gbé ẹnìkan sí ipò agbé ẹnìkan kéjì ọlọ́run ọba lórí ẹ̀ látàgbé ọlọ́run ọba ti máa ń pààyàn gbogbo ọgbà yóò tàbí ẹgbẹ́ ẹlòmíì tàbí sípò yìí yàtọ̀ sọ́lọ́run tàbí ẹgbẹ́ ẹlòmíì sípò yìí papọ̀ mọ́lọ́run àti gbogbo papọ̀ mọ́lọ́run pàdédé yóò tàbí ẹjẹ́ ẹ̀kọ́ kàkà tí yóò fi ìjọsìn fọ́lọ́run bá nìkan ṣoṣo èyàn tó ń fi ìjọsìn fún nǹkan àmì tàbí kàkà tí yóò fi ìjọsìn fọ́lọ́run ìṣẹ̀lẹ̀ yẹn fọ́lọ́run ọba ti èyàn fi ìjọsìn fún nǹkan àmì èyí yóò lórí ọjẹ́ ẹnu méjèèjì

kéyàn máa pè nǹkan ní tàbí kéyàn gbé nǹkankan nínú àwọn oríṣiríṣi tá máa bí ṣèjọsìn èyàn wá lọ pé fún tọ́ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́ wọn bá tó wá jẹ́ pé ń ṣe ìjọsìn fún bí pé payara dípò ká pẹ̀rẹ̀ fọ́lọ́hun àwọn ti ń pẹ̀rẹ̀ ń pa fún òkè òkè òkè ẹbẹ́dí àbíṣẹ́ ń pa máwọn ọ̀sàkán náà wọn sàlálálálálálá gbogbo eléyìí lẹ́yìn ká pẹrẹ fún ọlọ́run bọ́bá lékè ọlá wíkọ́ pẹrẹ jẹ fúnra rẹ tó bẹ́ẹ̀ ti jẹpa pẹrẹ fún ìkẹkànnì tó yàtọ̀ sí ọlọ́run kódà tó jẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹgbẹ́ èèyàn tẹ́wù apẹrẹ fún lẹ́yìn tó yẹ pé ajá akọ rẹ̀ síbi ẹran tá a fẹ́ pa tọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti ṣerú ẹ̀ lónìí àtàkọ́já akọ bísmìlá yọjà ọkọ̀ lórúkọ ṣéwù tó bá tọ́bá torí ẹ̀rẹ́ ẹgbẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ ni kí wọ́n tó lérí bẹ́ẹ̀ ni kí wọ́n máa bẹ̀rù bẹ́ẹ̀ ni kí wọ́n máa ṣàdúrà bẹ́ẹ̀ ni kí wọ́n máa wá rẹ̀ lọ́wọ́ tàbí kí wọ́n máa wá gbára tàbí kí wọ́n máa wá ìṣọ́ gbogbo àwọn nǹkan ìjọsìn ní fọ́lọ́run bá nìkan ṣoṣo tí yẹn bí ṣe da papọ̀ mọ́ nǹkan ìmí ìtọ́jàpọ̀ sọ́lọ́run ní ti fi ìjọsìn fún nǹkan náà ẹni bẹ́ẹ̀ wọ́ọ́rọ́wọ́ ló ti jẹ́ ọ̀sẹ̀kọ̀sọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá kí lélẹ́ púpọ̀ nínú alukuran nínú sọ́ọ̀sẹ̀ nìta láyà 36 ọlọ́run bá ní pé wá àgbòdò lọ wà láà tó ṣe kò rí iṣẹ́ ìlà ẹ máa jẹ́ sí fọlọ́run ọba ẹ ti gbọ́dọ̀ mú ìkẹkàn lówó ń papọ̀ mọ́lọ́run bákan nínú sọ́ọ̀sẹ̀ nìta bákan náà láyà 48 ọlọ́run bá yóò yọ pé náà lọ láà yẹ ويغفر ما دون ذلك لمن يشاء dájúdájú ọlọ́run ọba kò ní ṣàforíjì fún gbogbo ẹni yóò ti bá mú ẹlòmí ìlòrò ogun papọ̀ ọlọ́run ọba ọba lékẹ́ ọlá a sì máa ṣàforíjì fún nǹkan míì tọ́bá yàtọ̀ sí kéèyàn ogun papọ̀ ọlọ́run ọba bá fẹ́ ọlọ́run bá sọ bákan náà lọ́wọ́ bá ti gbé àyà yìí wá ọwọ́ parí rẹ̀ lọ́yàtọ̀ ọlọ́wọ́ bá ní pé náà lọ́wọ́ aláyẹ tó máa yóò ṣọ́ra rẹ̀ wọ̀yá fún ọmọ ọdún náà dáadé kàdé ìṣà dájúdájú ọlọ́wọ́ bá kò ní ṣàforíjì fún ẹni yóò ti bá mú ohun papọ̀ mọ́ lọ́wọ́ bá o ṣùgbọ́n yóò máa ṣàforíjì fún ọmọ ẹ̀dá ènìyàn tó bá sì ní tó yàtọ̀ sí ìmọ̀ ohun papọ̀ mọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ẹni yóò tọ́wọ́ mọ́rún papọ̀ mọ́lọ́n pàkọ̀dẹ̀ mútàrà isman àríma irú ẹni bẹ́ẹ̀ ó ti mú dáadáa pààrọ̀ ó ti mú ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi ó ti mú ọ̀nà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi ló ti mú o bákan nínú ayà wọn ti sín rẹ̀ ọlọ́run bá fi parí ẹ̀kọ́ ọmọ yóò ṣe kébé ńlá pàkọ̀dẹ̀ dọ́dà dọ́dà ní sọnù tó fojú hàn eléyìí ni ó fi wájẹ́ pé ẹ̀yìn ẹ̀yàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ní ma ń jẹ́ nìkan tó yẹ pé wọ́n ń wọnú ìmá mọ́rún papọ̀ mọ́lọ́wọ́n ọba lọ rẹpẹtẹ táwa mùsùlùmí sí gbò wọ́n ra àrí mùsùlùmí lónìí tóhun náà ń gbégùn bẹ́ẹ̀ lárí mùsùlùmí lónìí tóhun náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lárí mùsùlùmí lónìí tóhun náà ń sí Ọbàtálá tó sì jẹ́ pé ń gbàtọ́ bá sí ọdún rẹ̀ yìí tán

gẹ́gẹ́ bí ànábì wa ń sáré salatu wasala ó lè sọ fún àwọn bani israel oníyà bani israel mọ́ pé ẹ̀yin bani israel i'budu Allaha rabbi ẹ máa ṣe fún ọlọ́run ọba mi rabbakum àti ọlọ́run ọba ti yín náà ọwà fi tẹ̀lé pé ó ṣe é léwọ̀ a ń tọ̀hún káàtí wọ́lù jẹ́ nílẹ̀ láíláí wọ̀mọ̀ wá hó náà ti rẹ̀ nínú náà wọ̀ máa lè tọ̀ lè mẹ́nà mẹ́nà ń sọ ọlọ́wọ̀n bá pẹ́ ẹni tí bá mú papọ̀ mọ́lọ́wọ́n ó pè lálábòsí náà yá yìí náà tó kò ní sí alábòsí àwọn jókòó pé tọ́lọ́wọ́n ọba ò ní sàforíjì fún ìyàn rárá bó ti wulẹ̀ ọmọ ẹ̀ṣẹ̀ yọkàn yìí náà ìgbòhun náà sì ní gbogbo ń papọ̀ mọ́lọ̀ ṣùgbọ́n eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n mú ara rẹ̀ lórí lónìí ọtí ẹ̀wà yẹni gbogbo gbọ́dọ̀ wá ró ọmọ yàtọ̀ ọlẹ̀ ẹnu pé rẹ̀ mùsùlùmí èèwọ̀ ni kó mọ̀rú ń papọ̀ mọ́lọ́wọ́ ebe yìí náà gbọ́ nínú sọ́rọ̀tù bákọ́rọ̀ nígbàtọ́lọ́wọ́ bá ń sọ nípa àwọn ọ̀sẹ̀bọ ọ̀nà ìwòlá ń bà bá wọn lò níbi ìfẹ́ obìnrin wọn tàbí ìfẹ́ ọkùnrin wọn ọlọ́run bá sọ fún wa inú sọ́tù bátọ́rọ̀ yìí ní àyà 221 ọlọ́run bá ní pé wàdà tánkì hù ní mo ṣe rìká tẹ́rà wọn ẹlẹ́bọ lóbìnrin yẹn E gbọ́dọ̀ fẹ́ wọn ẹgbọ́dọ̀ bí wọ́n sáyá o ọlọ́run bá ní pé ẹgbọ́dọ̀ fẹ́ àwọn ẹlẹ́bọ lóbìnrin hátà yóò mìín tí táwọn ẹlẹ́bọ lóbìnrin yóò fi gbọ́lọ́wọ́n bá gbọ́ ọ̀dọ́ tọ́nà ọgbọ́ bá lẹ́gbẹ́ láti bá ń sọ̀rọ̀ máa fi làákà ètò tó kó jiná máa fi gbọ́ ìtumọ̀ ẹ̀nà ní pẹ́ni ọba jẹ́ ọ̀sẹ̀bọ lóbìnrin tọba gbọ́lọ́wọ́n bá gbọ́tọ́

gbogbo àwọn ẹni tí fún wọn kó síwé eléyìí ni wọ́n mọ ìtumọ̀ ayà yìí púpọ̀ wọ́n mọ̀ túnmọ̀ ẹkún ni ẹkún àbámọ̀ tó pé ìkìlọ̀ ńlá ni ìtọ́lọ́wọ̀n bá ń kìlọ̀ yìí wípé dẹ́gùn ti jẹ́ nìkan tó pé ọ yẹ pẹrẹ tó tẹ́gùn yẹn bá jẹ́ olùgbàgbọ́ òdodo kan fẹ́ kó fi sáyá ó lóore fún ọjọ́ kan fẹ́ ọ̀sẹ́bọ̀ ẹwà ó ṣe ilé mọ̀ bẹ́ẹ̀ látara ìrẹ́rìn músẹ́ rẹ̀ tàbí ìrìn rẹ̀ tàbí ìṣe rùmúrùmú rẹ̀ ó dùn wó ọdà bó ṣe ọlé mọ̀ má dé díẹ̀ òtọ́ bá dé díẹ̀ ọkàgàmá àwọn bá tún ni mo ṣerike bẹ́ẹ̀ náà ni ó ẹ má fẹ́ àwọn ọmọ yín lóbìnrin ẹ má fẹ́ fún ọ̀sẹ́bọ́ léyìí àwọn ọmọ tó jẹ́ múslímà ni wọ́n fi ń ṣe ìyàwó lónìí ọlọ́run bá sì ṣe fi lọ́rẹ̀ bẹ́ẹ̀ gbọ́dọ̀ fún ọmọ yín lóbìnrin kẹwàá fi fi ọ̀sẹ̀ bọ́ lọ́kùnrin ẹ gbọ́dọ̀ ṣe ó áfíta ayò nínú kí tí àwọn ọ̀sẹ̀ bọ́ yẹn tí wọ́n fi gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kí túmọ̀ sí pé lọ́kùnrin tó bá ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tọ́tọ́ lọ́wọ́ ọba mọ̀ tí ń sin lọ́hun ìléwọ́ ẹ̀fọ̀mọ̀ ṣùgbọ́n wá wà lóko ọ̀sẹ̀ bọ́ rẹ̀ olóhun kírun ó ti bá àsìkò égúdé òun náà ni ó gbẹ́kúnwọ́ òun náà ni ó tẹ̀lé égún òun ni ó jẹ gbákejì égún tàbí ẹ̀tẹ́ ẹ̀kọ́ àti gbogbo àwọn èyí tí wọ́n ń ṣe tó jẹ́ ìmọ̀rún papọ̀ lọ́wọ́ ọba láwùjọ rẹpẹtẹ gbogbo àwọn nǹkan yìí bí tí ń ṣe lọ́lọ́hun kírun ẹ má fọmọ yín fún tí tí ó fi gbọ́lọ́wọ́ bá gbọ́ pátápátá bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́wọ́ bá ní pé wọ́n là á gbọ́dọ̀ mọ́kùnrin tẹ́rí ẹrú lọ́kùnrin tó jó nígbàgbọ́ òdodo bó ti jẹ́ pé ọmọ yíò ní ní freedom lọ́dọ̀ rẹ̀ gbogbo ọmọ tó bá bí fún ẹrú yẹn ọmọ ẹrú ní ṣe síbẹ̀ náà ọ́yìnrún ni mú ṣìrìkì ṣúkẹ́ lẹ́yìn ọjọ́ ní kẹta ìfẹ́ fún ọmọ yín lóbìnrin ẹ ti fún ọ̀tẹ́bọ̀ lọ́kùnrin lọ ẹ má ṣe bẹ́ẹ̀ wọ̀láwó àjẹ́bàkùn kódà kí irú ọ̀tẹ́bọ̀ lọ́kùnrin kó tàbówó tó ní tàbí dúkìá tó ní tàbí láti dílé tó ti jáde ẹ má jẹ́ òṣè yín léèmà ọlọ́wọ́n bá ní pé kò sún tá fún ọgbẹ́ ẹsẹ̀ léyìí o ni wọ́n pèpè lọ tọ́lọ́wọ́n bá tó dáwà lọ́wọ́ ti áhà sí léyìí tí wọ̀ kan wá jẹ́ nìkan tó yẹ pé ojú láàárọ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí sọ fáwọn pa àwọn lẹ́nu ìgbé nǹkan kan náà làájọ́ ń ọlọ́run bá tọ́dá wa òun lọ́sọ̀ yìí òláyíká yọjọ́ wọn náà ìlànà inú náà làwọn ń pè pẹ̀lá ọlọ́run yọjọ́ wọn ìlàlì jẹ́nà ṣùgbọ́n ọlọ́run ọba àlùjẹ́nà lòun pè pẹ̀lọ tọ́wà jọra wọn bí wàláìkọ̀ jọra wọn kódà ọlọ́run ọba òfin pẹ̀lú àlùjẹ́nà lásán wọlé mọ̀kùnfẹ́rà gbogbo ohun tí ó sá jẹ pé tẹbá ti gbogbo tọ́lọ̀gbọ́ fẹ́ máa gbọ́ lónú ọ̀rọ̀ ọlọ́run ọba nù ọlọ́run bọ́bá lè gbá pé wọ́n yóò yìí nù ààrẹ àti ìṣẹ̀lẹ̀ nà a ti sọ àwọn eléyìí a sọ fáwọn èèyàn a sọ yí fún yín láàrín yẹ̀sàdàkàrò bóyọ́ lè jẹ́ nìkẹtẹ́ ronú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní olóòlú tẹ́lẹ̀ yìí ó jẹ́ pé ọpa rẹ̀ ilé ọkọ lóbìnrin lónìí ẹkún ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ lónìí tó wà lábẹ́ ọkùnrin tó yẹ pé kèfèrí ni ẹlẹ́bọ̀ haráhún ni tó ṣe pé gbogbo ohun tí ẹ máa ń ṣe nínú Islam ìdàkejì lọ́jà sí lọ́dọ̀ ọtí ẹ̀ ó lè yà gbẹ́tẹ́ ń dají ah ìgbẹ́ yìí kò fi fọ́kọ̀ mu ẹgbẹ́jẹ́ obìnrin dọ́kùnrin nu títí ṣe àyàmà àyíṣọ́ ah, àyàmà kẹ gẹ́rì láàrín àyíṣọ́lọ́ àwọn ẹ̀rẹ́ òkú bẹ́tẹ́ ilẹ̀ ló wọ́n máa jẹ́ ń tẹ́ àwọn ẹ̀rẹ́ tí wọ́n lọ́lọ́rùn tí wọ́n òdúgbú tí wọ́n já irí wọn iná ló wọ́n máa jẹ́ ń tẹ́ ó lè kọ́kọ́ máa ti àyà nípìlẹ̀ ṣùgbọ́n gbọ́n pápádà yá ó dà òun tó tún pàfẹ́tì ẹ̀jù wọn lọ ọlọ́run bọ́bá lè kí ọlá ó kílò ilé ipò wa ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àgbọ́ ọlọ́run bá sọ fún mo sọ̀kalẹ̀ fún nínú sẹ́yọ òun yóò tẹ̀lé má tẹ̀lé ọ̀rọ̀ la ilaha illa hu ọ̀tẹ́ntíjọsì ló tọ́ sí lódodo àti ọlọ́run bàbá Allah wà a'rif 'anil mushrikeen yàgò fáwọn ọ̀sẹ̀bọ́ kò sí orí kátọ́sẹ̀bọ́ fẹ́ mú wá fún yàgò wúlọ ọlọ́run bàbá fi ń kílèrè fún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n kan wá jẹ́ mùsùlùmí lónìí ọ ma sọ pé bóyá bá kan náà ni ẹgbẹ́ àjọ ṣe àmà tẹ́ra rẹ jẹ́

wọ́n ní pé oúnjẹ ọlọ́run ọba tí láwọn nǹkan ní jẹ́ náà ọ̀là lẹ́sọ pé aṣẹ́lùkù fi dà nǹkan àkọ́kọ́ tó rí pé yọ́ pààyàn èyàn ò ní jẹ́ nǹkan láyé ló ti wá sókò ayé àti ẹ̀kùdà lè fi yára òun náà ní aṣẹ́lùkù wa ní bó wá ní wọ́n mùsùlùmí ló ṣe wá rí ọ̀rọ̀ múra sí múra sí orí gbọ́ padà kábàmọ̀ bọ̀ wọ́n bẹ̀yìn tánàbí Muhammad sọ́dá sọ́dá sọ pé kábí jìnà sí nǹkan méje ní ń pààyànrún yọ pààyànrún pátápátá ni yányá tí yọ kábàmọ̀ kó ń wáyé nǹkan aláwọ̀kọ́ tánàbí kọ́kọ́ dákọ́ ni aṣíríkù billah ìmọ̀ amóhun papọ̀ bọ́lọ́wọ́ inú àdísà fàbùdárútàwà ọ́sàlà ìpánàbí Muhammad sọ́dá sọ́dá sọ́dá ní rọ́bì olùwábáni wá bá mi lásọ́dọ̀ ọlọ́run ọba mi tí ṣe mọ́lọ́kù jìdìrí fa àkùbárọ̀ ni àwùkọ́ọ́lá tàbàṣàrọ̀ ni ọba fún mi níro bí annabu ma máa tàbí ní ummati láà yí ṣúkú bí láì ṣe á dákọ̀lá jẹ́lá ọsọ fún ànábí wa Muhammad sallallahu alaihi pé èrè ó tí ọlọ́run gbọ́ gbogbo ẹni yóò tó bá nínú àwọn àlè tí ọ̀gbà ẹmọ́rọ̀ oúnjẹ ká papọ̀ mọ́lọ́run tó fi ẹ̀sìn rẹ̀ ní kẹgá dákọ̀ ọ̀dà ìjẹ̀nà yóò wọ àlùjẹ́nà afọ àbúdá ó ní pé kúùtù àná látara ayà yìí àdísì tí mo gbọ́ yìí èmi gẹ́gẹ́ a máa ń sọ ara eléyìí sọ báyìí pé ilẹ̀ wà ń zánà wà ń àwọn wọn ọba àgbèrè wọn ọba àjálẹ̀ àbí tí wọn bá ti mọ́ orúkọ ìfẹ́fà mọ́ lọ́wọ́ bá wọ́n wà lè jẹ́nà ìbìrìlù sọ pé wà ní ìgbàna wà ní ìsànà kódà kí wọ́n ṣàgbèrè kódà kí wọ́n jalè ọ̀sán gbòrú pa pọ̀ mọ́lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀padà jẹ́ sáré jẹ́nà ó lè kọ́kọ́ wọ nẹ́nẹ́ o nínú ẹgbà wa mi ó ń sọ náà bá béèrè lẹ́ẹ̀mẹ́ta ah, wà ní ìgbàna wà ní ìsànà ìbìrìlù sọ pé wà ní ìgbàna wà ní ìsànà وإن كان وإن طرف وإن كان وإن طرف وإن شرب الخمر ìrìnlú sáwọn wí fún àlébí tẹ́ ń bèèrè pé á tàbí rí náà ọmọdé yìí kò mọ́ orú kẹta papọ̀ mọ́lọ́run ṣùgbọ́n ń tẹ́gbèrè ìsì ń jalè yọ́ wà lù jẹ́ náà ìbírù sọ pé bẹ́ẹ̀ ni o kódà kọ́ máa tàgbèrè kódà kọ́ máa

Ànábì wa Ibrahim alayhi salatu wassalam ó sì kéde ní gbogbo ayé pé ana bari'un mimma ta'malun èmi bọ́pa bọ́tẹ̀ lórí gbogbo ohun tẹ́yàn ọ̀sẹ̀ bọ́n sí bẹ́ẹ̀ náà ni wọ́n tí ọba jẹ́ mùsùlùmí lónìí torí rẹ̀ pé tọmọ ohun tó wa Ibrahim ó sì gbọ́dọ̀ kọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ipe ìwọ náà bọ́pa bọ́tẹ̀ kò lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀bọ̀ àti gbogbo wọn ṣe pátápátá àfá àbúlẹ́nu mọ̀sánwọ́jì olóńtẹ́ ọlọ́run bá sọ bá ipé mọ̀mọ́ta yóò ṣe kò lè láì ṣe àdákọ̀lá náà ẹni yóò tó bẹ́ẹ̀ kú ṣùgbọ́n ó mú nǹkan kan ló ń papọ̀ mọ́lọ́wọ́n ọba ìrìnà ìrìnà ni lọ ọ̀kúntù àná àbúlẹ́nu mọ̀sánwọ́jì wà sọ bá ipé tó ń pé mọ̀mọ́ta láàrín kọ̀wá mọ̀rún ń tẹ́ka papọ̀ mọ́lọ́run yọ wà jẹ́ náà gbogbo àwọn àdísì ní bẹ̀rù sọ ìbò kọ́rẹ́ àti muslim àfá àjábẹ́ ó ní párákùnrin tẹ́wà bá nàbí Muhammad sallallahu alaihi wasallam tó yá Rasulullah ìlú ń sọ ọlọ́run ọba mọ́lì mú jí bàtà ni kí ni àwọn nǹkan ọ̀rẹ́ èèyàn méjì ti bẹ̀ fún mi tí ìpínlẹ̀ kan náà méjèèjì yẹn gbọ́dọ̀ ó mọ̀mọ́ tàlá iṣẹ́ kò bè láì ṣe ìdá dákọ̀lẹ̀ jẹ́nà lọ́mà pé tọ́ọ̀bẹ́ ẹkú tọ́ọ̀wà mọ̀rún kẹta papọ̀ mọ́lọ́wọ́ ọba ọwọ́lùjẹ́nà ọ̀rẹ́ ìyẹn ní fọ́lọ́run láti fi ọwọ́lùjẹ́nà mọ̀mọ́ tàlá iṣẹ́ kò bè láì ṣe ìdá dákọ̀lẹ̀ náà ṣùgbọ́n tó bè lọ́kú tọ́ọ̀wà mọ̀rún papọ̀ mọ́lọ́wọ́ ọba mú iná iná lọ́wọ́ tọ́lọ̀ bàbá tó wá ilé tàbí máa sọ pé àgbẹ́gbọ̀yé rẹ̀ táàmà wá lọ síbò mí àníkẹ́lẹ́sìn ọmọ tẹ́sìn rẹ̀ o àkójí lọ́kọ́ wọlé ẹ̀jì nínú àwọn kẹta rí àwọn mùsùlùmí tàbí sí lónìí tó jẹ́ pé ìlú papọ̀mọ́ lọ́wọ́ ọba ní kásọ́ra kí gbogbo àwọn àyà Kùránì yọ máa dòró olúwa lórí bákanáà kí àwọn àbíta lẹ́bí àmúhámọ́ta àlàsánátà sọ ìkọ́mọ́bà ó sí wa lórí kọ́mọ́bà á ti bá jẹ́ ọ̀sẹ̀ bọ́ lọ́dọ̀ Ọlọ́run alákọ̀ọ́kọ́ alìsìgọ́sàtú wọ̀tàwásúlù bèèrè ilẹ̀ ìṣùgbọ̀hànà òun wágbára ọlọ́gbàlá máa wágbára lọ́dọ́ rẹ̀ láwùjọ táwà wáyé àwọn èèyàn lọ bẹ ìṣù lọ́wẹ́ tí wọ́n fẹ́ fi wágbára gbogbo ma wágbára rẹ̀ lọ bò ní ìtọ́yàtọ̀ sínú ẹ̀sìn yìí tọ́yàtọ̀ sínú ẹ̀sìn ọlọ́run ó kúkú kèfèrí ni kódà ìmọ́mù mọ́ká ọ̀bá àti òsì ọ̀la bákanáà wọ̀tàwọ́ sùúrù bí bẹ́ẹ̀rì là ìmọ̀ àwọn alákàtọ̀ ilé ìlọ bá ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè pé gbogbo ọgbà àwọn séhù séhù yìí náà sáni bẹ́ẹ̀mìníyà amọ́dá ti jẹ́ àmì àtàwọn séhù séhù séhù lónìí ara ni wọ́n sọ máa pè lónìí ara bí wọ́n bá jẹ́ nìkan tí wọ́n sí ìgbà tí wọ́n bá jẹ́ nìkan tí wọ́n wúkọ́ Ibrahim nìyá sí náà ó pé à bọ́bẹ́ bá bẹ́ẹ̀ lọ wọn iná o èfèrí ni ọ́ kọ́dà kò ní bọ́lọ́wọ́ ọba dáadáa ẹlẹ́ẹ̀kejì àzíyádàtò àdìbìyà ìyàtò ìlúmọ̀kọ́ ọ̀bẹ̀ àwọn àdádálẹ̀ èyí tí ń bẹ níbi àwọn iṣẹ́ èyí tó òun náà ní gbogbo sàárè tọ́bá ìpé mùsùlùmí wọ́n bá sí níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn èèyàn náà ti dára sínú ìlú yóò tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀fẹ́ ni wọ́n kú tó ṣe pé wọ́n kọ́ lé wọn lórí tọ́bá ti di àsìkò tí wọ́n fẹ́ ṣe mọ́ lídí wọn báyìí wọ́n lẹ gbogbo pósítà wọ́n lẹ̀ mọ́ bí sàárè wọn wọ́n tan àbẹ́là wọ́n tẹ yíká sàárè wọn tí wọ́n ti jẹ́ nìkẹ́sẹ̀ pé wọ́n lọ yíká rẹ̀ wọ́n lọ pè wọ́n ah bọ́ bí bábá yẹn lọ wọ́n ẹ̀nà okúkú kèfèrí ni o ìkìlọ̀ rẹ̀ pọ́ ánàbí kí lè lè kọ́dà oníkọ́tọ́ bá bẹ́ ìgbẹ̀yìn ìgbà a máa rí lóòrùn táàrí a sì rí bẹ́ àrífẹ́ alẹ́bíwa Muhammad sallallahu hawa kìí sọ pẹ̀lú fẹ́ẹ̀nù ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń tẹ́ tọ́ máa pẹ̀lú àwọn mùsùlùmí tó bá díkẹyìn ìgbà wọ́n àwọn èèyàn rẹ̀ láàrin wọn wọ́n máa mú ní ibùjọsìn wọ́n ma fi síjọsìn bẹ́ẹ̀ tààrí òní kẹta ju pé bóyá pàtà bá débẹ̀ káfàdé àbẹ̀ntí bẹ̀m̀bẹ̀ ọ tọrọ nke kanada rẹ̀ tó ṣe eléyìí ní ìkìlọ̀ èyí tí tó kìlọ̀ fún àlè ó mọ̀ yìí ó sì ṣe ní àwọn rẹ̀ ọkọ̀ fún wọn títí tẹ́ láìmọye ọdún lu Madina ó tó ti sọ pé láti ah, bí mo ti kọ̀ fún ìfẹ́ máa lọ bẹ̀ẹ́ wò ṣùgbọ́n ní ìsìn ẹ máa lọ bẹ̀ẹ́ wò nígbà tí táwọn ẹni ti jí àwọn sàábì àmẹ́rì wọ́n ti mọ táwọn orí lọ́mù ṣùgbọ́n pọ̀lọpọ̀ ti wá lónìí láàmọ́ ihun tó jẹ wá ló fi jẹ́ pẹ́tàlì kẹta sọ pé sóhun lé lọ bẹ sàárè bàbá òun wò àwa máa da ẹlẹ́kọ̀ọ́ pé tọba dọ̀hun kí ló ṣe tọba sọ tọ́pá tí wá sùkú lọ nǹkan tí lọ́ padà wí tó bí padà sọ pé ah, òun padà sọ pé ah, ojú ń pa ní àlọ́ ah, má lọ tó bí lọ bẹ̀ tó yí kó tó kọsẹ̀ tó fi gbẹ́mi mí òkúkú kèfè ní òkú nínú àwọn kẹta àwọn ẹbí kèfè rí lónìí tí wọ́n ti jọ mùsùlùmí tásọ́ra nínú àwọn kẹta àwọn torí ẹbí kèfè rí lónìí òun náà ní kí wọ́n máa rẹ àwọn ọ̀tẹ́bọ́ lọ́wọ́ lórí òòsá wọn bọ́yá pẹ̀lú owó tàbí pẹ̀lú ara tó ọbẹ̀ jẹ́ nìkan tó ẹgbẹ́ ọba rẹ̀ nínú oko báyìí ọ̀rẹ́ léwo tọba jẹ́ mùsùlùmí èèwọ̀ ni ọ̀gbọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀bọ̀ lọ́wọ́ lórí ẹ̀pọ̀ rẹ̀ tí ń ṣe ọ̀gbọ́dọ̀ rẹ̀ lọ pẹ̀lú owó kódà ọ̀gbọ́dọ̀ rẹ̀ lọ pẹ̀lú fún ọdún bọ́ọ̀bẹ́ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ léwo kódà ìdájọ́ táwọn olùmọ̀ fún náà ni pé ọ̀rẹ́ ti lọ ewu kọ̀ jẹ́ kéfì yìí kọ̀nà kọ́ bákan náà dábò ilẹ̀ gọ́rí rí lẹ́ ìmá apáyẹrẹ fún nǹkan nítorí àtọ̀tọ́lọ́run ó káwùjọ wà rí rẹpẹtẹ ọlọ́lọ́mọ mùsùlùmí tó ẹgbóhun náà mùsùlùmí lónìí tí ó pọ̀ yàbọ̀ bàbá nínú àwọn àkókò tá wà yìí òun náà wọ́n yẹn náà òkúkú kẹfẹ̀ rí ní òyìn bákanáà ilé ìfáwọn ìyẹ̀ tó wọ́n ń kó sí tẹ́lẹ̀ ìwá pọ̀bà jẹ́ ọ̀pọ̀ dára òun náà kí wọ́n máa búra lórí ìkẹ́ àmì ìtọ́yà tọ̀sọ́rọ̀ ọmọ máa fi ìkẹ́ àmì ìbúra ilé ìkọ́ àwọn àwùjọ àwọn ọmọ wa káfílọ rẹ̀ fún wa ẹlòmí ọmọ ní yàásí ń gbọ́ ilé ìpọ̀ bàjẹ́ yàásí ń gbọ́ kí ni túmọ̀ kí ni jẹ́rẹ̀ ọ̀pọ̀ lẹ́nu àwọn ọmọ wa lónìí ṣíṣí àlùkùránì ń gbọ́ ṣíṣí lọ́bẹ́ rí o ó sì pé ṣíṣí náà yàásí lọ́gbàlérò torí pé yàásí yẹn ìsìnkú ṣíṣí ni ṣíṣí àlùkùránì ń gbọ́ yàásí náà lọ́gbàlérò òfun ní ajẹ́tìfù mi ó sì pé ní ṣíṣí náà ìsìnkú ṣíṣí gbogbo eléyìí àbúrà lọ́wọ́ nǹkan mẹ́ta yàtọ̀ sọ́lọ́wọ́ ọmọdé alẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mọ́ ń ká ní hálifan fàníyà ní kùbìdá fúlì yẹsùmọ̀ ẹjọ́ bàbá akóbúra ló kọ lọ́wọ́ ní òbíbẹ̀ kọ́kọ́ pẹ̀lú ìdákẹ́ ó tún wọn pé ń bò mí ọlẹ́ni yóò tó wá búra ọ̀pọ̀ ọlọ́wọ́ lẹ́ẹ̀tàwàdẹ̀ ọ̀sà ọwá ni mo fi sẹ̀gbó búra gbogbo gún búra mo fàájé búra ilẹ̀ tí wọ́n sùn ní ọ́fẹ́sì sọ ó ní ẹkùn láàrín-ìlọ́hàn-ìlọ́pọ̀ ó fi pa ọ̀rẹ́ láàrín-ìlọ́hàn-ìlọ́mọ́ ìmọ́tò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ọ̀pọ̀ lónìí lómi ò ní ajé ń gbọ́ ilẹ̀ tí wọ́n sùn ní àwọn tó ní ìlú yìí lówó ẹbúra àwọn tí wọ́n lólẹ̀ yìí lówó ẹbúra tí wọ́n tó ń sọ ibẹ̀ lórí ah, má bà bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ rẹ̀ léwu àlẹ́kọ́ fún mi gbé ìlẹ̀ tí yọ máa bẹ̀rù nǹkan ní ìtọ́yàtọ̀ sọ́lọ́run léyìí tẹ́ tí yọ bẹ́ẹ̀ pọ́nà bàdà máa bẹ̀rù rẹ̀ lórí bẹ́ẹ̀ bí kẹ́nìkan ló wọ́n pa bí kẹ́nìkan lọ́rọ̀ ní bí jọ́mẹ́ta òní bí kẹ́nìkan lọ́rọ̀ ní tòsù tí ń bọ̀ àìbẹ̀rù rẹ̀ ọlọ́run bá lè ká bẹ̀rù ọlọ́run bá lè kọ́ fàlà àtàkọ̀ fún wakọ̀ fún ni ìgbón tó mọ̀ mí ẹ gbọ́dọ̀ bẹ̀rù owó ìná ọlọ́run bá lè bẹ̀rù ẹ bá jẹ́ nìkan pé pé ẹ bá jó olùgbàgbọ́ òdodo títún ẹgbẹ́ tí ẹ bá sọ olùgbàgbọ́ òdodo ẹ bá sọ fún ẹ̀tún la mẹ́wàá yóò máa kó bẹ̀rù rẹ̀ tí ẹ kó kó bẹ̀rù rẹ̀ sẹ́mi yóò bákan náà wàtàwákàlì wàtàwákùlù alàbẹ́rìnlá tí èèyàn máa bá arẹ́lẹ́lómi sáyàtọ̀ sọ́lọ́run èèyàn káwùjọ wa kásọ̀ra àwọn àtàjẹ́ òṣèlọ́run tẹwárí ìmòrún papọ̀ wọ́n lọ́gbà tá ń pè ní ẹbọ yìí inú nǹkan mẹ́ta kan bẹ tó jẹ́ pé yọ́ bàjẹ́ nínú sẹ̀mí ayé wa tó kópa lára bá wa ó kú àbúrú bá wa nǹkan àkọ́kọ́ òun náà ni ọgbó tó lè ẹ̀mẹ́ẹ̀lì gbogbo tẹ́tí yẹn ti pátá ìrun tó ń kí ní o ààwẹ̀ tó ń gbà ní o ó ti láti lẹ́ẹ̀mẹ́fà ẹ̀mẹ́jì ẹ̀mẹ́jọ ń múra rẹ̀ ò ní o lẹ́yìn bí ebi mú orú papọ̀ wọ́n láwọn balẹ̀ kan ṣoṣo gbogbo sẹ́yìn yóò bàjẹ́ pátápátá ó tún bẹ̀rẹ̀ yẹni pé àti bí kálọ̀ ẹ̀wọ̀nú sàmù padà gbogbo ohun tó ti ń kíbọ̀ láti àìmọye ọdún ìgboro ń papọ̀ mọ́lọ́wọ́n ọba òjùdí sóòsà tàbí ọbọ́ fìlà fún èèyàn lọ bọ́ fìlà fún ni ẹmọ̀ fílẹ̀ iná ni ẹlòmíì ó lè bá rẹ̀ níbi ìgbéyàwó kẹsọ́ bá rẹ̀ nú sọ́ọ̀sì pásọ ọba ní pé ẹyẹ bọ́fílà yìí lòun ní ọba bọ́fílà àwọn bọ́fílà tó yẹn jẹ́rẹ àwọn òdùbìlà àwọn òdùbìlà ìmá bá fún yẹn jẹ́ ní o ọlọ́run bá jẹ́ ìrẹ́ pé dáálíkà fúdọ̀lọ́ yáàdì ibi ìmọ̀ ìjẹ̀ṣá ìbáyàdì ìtọ́sọ́nà ọlọ́run bá lélé yóò ọlọ́run bá máa sọ́yìn sọ́nà ẹni ọba wù nínú àwọn ẹrúsìn tí wọ́n bá lọ́run lórúkọ pàpọ̀ mọ́lọ́run ọba ní làhábìtọ̀ hánìhàn wọ́n tẹ́ ànìyàn gbogbo iṣẹ́ tí wọ́n ti yàn bá ti bàjẹ́ ayàtà ti máa ń kàfù arúpọ̀lọpọ̀ ọgbà tọ́lọ̀ bá fẹ́ ọmọ sọ fún ànẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam pé la'in ashrakta la yahbatanna 'amaluka tó bẹ́ mọ́rún papọ̀ mọ́lọ́wọ́n bá rí ànẹ́bí gbogbo sẹ́rẹ̀ ní ọba jẹ́ ihun tí mọ́rún papọ̀ mọ́lọ́wọ́n bá máa ń ṣe nǹkan àkọ́kọ́ tó àkọ́kọ́ yẹn ni gbogbo ṣẹ́ tí yẹn ti sọ́dọ̀ Ọlọ́run pátá tọ́ba ìpa bá lè ronú sí wọ́n òwe irú wọ́n rà mú lójoojúmọ́ ní sẹ́hun tí ń raka ó di days, day ìwọ́dẹ̀ gbé calculator tẹ̀ tẹ̀hún sí ẹ̀ka àfi lẹ́fìlà fún ó di 365 day wá sí o rẹ̀ pé ó ti ń kírun bọ̀ nítorí tọmọ òtítọ́dún mẹ́wàá òtítọ́lẹ̀ pàǹtẹ́ ìmọ̀rún papọ̀ ẹ̀kan ṣoṣo ọ̀tẹ̀lé ọ̀tẹ̀lóró ìwọ́n náà lọ gbé ògbogbo yára yára máwọ̀rọ̀ yẹ́ àwúdù bìlẹ̀ gbogbo sẹ́yìn ló ti bàjẹ́ yẹ́nyẹ́ ni o ọ́dàbọ̀ wà nínú yàrá rẹ̀ lọ ń sọ pé ọgbà ẹ̀dá bá ní kọ́bí ọmọ tẹ̀lẹ̀ lọ́dún yìí mú ní ọyọ̀ lórí gbé mú sórí burúkú à wọ́n gẹ́ gẹ́lẹ́ ní òfò wọ́n gẹ́ gẹ́lẹ́ ní òfò wọ́n tọ́ bá jẹ́ mùsùlùmí tó ní mùsùlámù rẹ kámọ̀ pé mùsùlùmí náà ẹni tí ó bá tẹ̀sì mí kó tẹ̀sì mí kó kílíà à ní kẹ́lẹ́sì kankan wá tẹ̀sì ká o ó kálukọ sẹ̀sìn rẹ̀ eléyìí ni ó ti bẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà sẹ̀sìn rẹ̀ sì má jẹ

tí kún kálùkù sẹ́sìn rẹ̀ láì ní bí ẹni kẹ́kẹ́ lọ́wọ́ ìwọ̀n tá ń pé bẹ̀rẹ̀ nílé o ṣùgbọ́n tẹ́lẹ̀ ń bá fẹ́ dọ́rọ̀ rú ìwíkù ní ọmọ wíkì okùn ọ̀kọ̀lọ́wọ́ ànílù ìsìláàmù gẹ́ ìsìláàmù gẹ́ fẹ́ ó kálùkù bọ́ sẹ́sìn rẹ̀ àníkò mọ́bà ọlọ́run bá lọ́bà alábòsí sẹ́sìn rẹ̀ ló ṣe wọ́ nínú gọ́ọ̀pàdà gbọ́gbàdà gọ́ọ̀pàdà kí ọ fẹ́ káàbọ̀ àti kí wọ́n fi àwọn màláìkà dé láàrùn ṣídà kí wọ́n fi pàdé rẹ̀ tí wọ́n bá wọ̀ fúrí ara rẹ̀ ọlọ́pàá fún wọn bídọ́mù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè iná sí ni fún wa ṣùgbọ́n don't disturb anybody má dẹni kẹta jó ilé ìyún tá ń sọ ọ̀lá ìwọ̀n tá ń sọ ìwọ̀n tó sì máa ń dáwà lálẹ́ tá máa sábà fà lọ́dọọdún fún òní wọ́n ti jẹ́ pé ọmọ ìyàwó mi bẹ́ẹ̀ rọ bí mo wá bẹ̀ gbé lọ léwọ̀sẹ̀ ẹnìkẹ́ ó sọ pé ìgbọ́dọ̀ jáde lásìkò ká ìpé ìjọ tó jọba gẹ́gẹ́ sọ pé ká má jáde lásìkò COVID-19 àwọn èèyàn ti yá ìjọba òṣèlú ìjẹ́gẹ́gẹ́ bó wá láwọn gúúpù kẹ àwọn 1.2% ni wọ́n ti wá sọ pé bóyá káwọn kí wọ́n má jáde káfàlẹ̀ àtàkì lónìí máa wá sí látàrí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀hún tí ẹ̀kájọ sọ láàrin ara wa ní àlẹ́nìkẹ́ tó má tẹ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá ti jáde ilẹ̀ tó bá ìwọ̀n bá ní kẹ́kẹ́ tó ọbẹ̀ ṣekùn dé tó bá délé ìkùn rẹ̀ ọlọ́wú ni ṣùgbọ́n wà lọ́wọ́ àtàkì ilé ìlú jìnà gidigidi Ṣùgbọ́n bá gbára dúpẹ́ fọ́lọ́wọ́n bá ní pé ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ wà lẹ́kọ̀ọ́ tó pọ̀. A rí pé àwọn àjára tó ń tí ọlọ́wọ́n bá fún wa kò sí kẹ̀kẹ́ pa ọgbọ́ra lọ́dọọdún. Èèyàn díje kẹ́ ó, kìníkẹ́ kìníkẹ́ ó, lágbájá máa. Ilé ìyàn àlè máa wíwẹ̀ lọ́dọọdún. Àpé àbí mi ní ìsìgbọ́ Ìtẹ́lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀ ìkọlákọ́sánà wa Mùsùlùmí ó, ọ̀sàtúnṣe ẹ̀sìn wa ó. Inú ìtẹ́lẹ́ kẹta, ìtẹ́lẹ́ kejì, òun náà ni kò lúrù fi mẹ́rin kànnà. Ẹni tí bá ń bọ́ wọn papọ̀ mọ́lọ́wọ́n bá, yọ́ ti bèèrè nínú nẹ́bí ó. Èyí jáde ń bẹ̀ mọ́ rárá nínú tó léwu gidi nù. Ẹni ó bí ẹgbẹ́ ń papọ̀ mọ́lọ́wọ́n tẹ́ lọ bọ́lọ́wọ́n kò ní jáde nù nẹ́mọ́. Arára, ọ́ ilé ìláwà àtẹ́gbẹ́ àwọn mùsùlùmí àwọn máa ń fi àádákẹ́lé lórí kò yá dákẹ́ o máa bá dákẹ́ ọ̀wà lọ́lọ́run bó bí lórí yín pọ̀lá ọlọ́run bó bí wá sí ti wí fún wa ṣùgbọ́n tó àìgbọ́ ti tẹ́ o àìgbọ́ bù ṣe o agbọ́ má dá náà ni ó jẹ́ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم ولهم أسكت بفان أبو محمد صلى الله عليه وسلم كاتب القلبة وصحبه وعلى ara ilé rẹ̀ àti gbogbo ọ̀nà pàṣẹ ẹ̀kọ́ sí tóbi lọ́jọ́ ẹ̀sán àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa ọlọ́run bàbá lè kẹ́lá sọ fún ọ̀nà alùkùnrin pé wà ìbádù rahman àwọn tó jẹ́ àwọn ẹrúsìn ọlọ́run àwọn ẹrú ọlọ́run àwọn tó ṣe pé yamshuna ala al-ardi hawna tí wọ́n bá ń rìn lórílẹ̀ wọ́n máa ń rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí pẹ̀lú pẹ̀lẹ́kùtù ní ìfẹ́ pa ohun nípa wàhálà wa idha ni wọ́n máa sọ náà ní pé àlàáfíà làwọn ní bùkátà sí o àlàáfíà là ń àti ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ nípa àwọn mùsùlùmí ilé ìníkẹ̀ẹ́jìkárìn a máa rí àwọn bàbá bàbá àti àwọn ìyá ìyá àtàwọn ẹ̀gbọ́n tí wọ́n máa sọ̀rọ̀ òdì tí wọ́n máa sọ̀sọ̀kúsọ wọn ò lè sẹ́lẹ̀ má rí bẹ́ẹ̀ kò sí ìkẹta ta fẹ́ fi dẹ́wọ̀ ní ẹwò pé sí lóòótọ́ lọ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ó rí ohun tí ó rìn ọ ní kàké ṣùgbọ́n tó bá ti sọ rẹ́rìn músẹ́ ni ó ti dúpẹ́ fọ́lọ́wọ́n bá pé alhamdulillah ọba ti dúpẹ́ fọ́lọ́wọ́n bá lórí ẹ̀ ò ní ní ṣòro tó ṣùgbọ́n bá gbé ohun táwọn èèyàn ń sọ iná lọ fẹ́ jà lé lórí ọjà tayọ tọba ti jà ogbò wa iná lápadà bú pé sílọ wá ń jà sí wọ́n bá nàbí wa Muhammad àwọn ọ̀rọ̀ ń sọ yí gan tí wọ́n máa wúwi kúwi àìdàkọ́ tọ́bà homo lè jahilun kọlu salama gbónàun ta gbọ́dọ̀ máa sọ náà ni pé salam aláfíà láfẹ́ aláfíà láfẹ́ tí tó bí jẹ́ pé tó ń tọ̀hún bá gbé wàhálà kalẹ̀ fún rẹ̀ gbogbo àwọn tọ́nà bá lékèrí wọn ó pé wọ́n mọ̀ fóhùn lálàfi jù orí agbọ́n yìí náà láti gbọ́dọ̀ wà wata jẹ́ mùsùlùmí à ń bẹ lọ́hùn ọlọ́run bọ́ bá lékè ọlá kó lò wọ́n sábàbí dáadáa lórílẹ̀ ayé kó má lò wọ́n sábàbí aburú fáwọn èèyàn kó má lò wọ́n sábàbí aburú fúnra wa kó jẹ́ ká jẹ́ sábàbí dáadáa fáwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wa kó má jẹ́ sábàbí aburú fún wọn kó jẹ́ sábàbí àti jẹ́ pé ká wà lùjẹ́nà àwa àtàwọn ìyẹ́kẹ́ wa àwọn mọ̀lẹ́bí wa àwọn wa kó má lò wá sábàbí láti wọnẹ́ wọn gbogbo bí Islam àwọn èèyàn ń dènà rẹ̀ wọ́n sáfẹ́ jí ó kú ni ọlọ́run bọ́ba lè fi ọládàkùnbá wa gbá gbogbo bí yóò tọ́wá jẹ́ fáwọn mùsùlùmí wà lórílẹ̀ ayé tí a ń jẹ wọ́n ọlọ́dàkùnbà káfà wóyà náà kó lórí wọn gbogbo bí tí wọ́n ti ń rájẹ̀wò ọlọ́dàkùnbà májẹ̀wò náà kó fún wọn gbogbo bí tó kù ti ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tó jẹ́ fáwọn mùsùlùmí ọlọ́dàkùnjẹ́ jẹjà májẹjọ wa ọlọ́dàkùnmájẹ́ ọdá wo orílẹ̀-èdè wa ọlọ́dàkùnmájẹ́ ọdá wo àwọn tó ń gbèrò fáwọn ìgbà yóò jọba máa pín bí okun pẹ̀lú àlàáfíà má jẹ́ okun pẹ̀lú ewu má jẹ́ okun pẹ̀lú ìjà má jẹ́ okun pẹ̀lú oró má jẹ́ okun pẹ̀lú bínú yóò pín pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àwa ń bẹ ọlọ́run dápù ìṣọ̀kan tiwa lórí lórí ẹ̀mí àwọn tí ń bẹ nínú ìyànà wọn tí wọ́n jíyà lọ́wọ́ dákùnbà múyàpò lórí wọn àwọn tí wọ́n bá ń rí kẹ́ dákùnbà sàlékùn kẹ́ wọn àwọn òbí wa tí wọ́n ń bẹ lórílẹ̀ ayé ọlọ́dàkùnbà ṣàánú wọn o dákùnbà ṣàánú wọn o àlàáfíà tó pé bá jogún fún wọn o àwọn tí ń sáré lọ́wọ́ bá jogún àlàáfíà fún wọn àwọn tó sì lálàáfíà nu wọn má fi sí gbogbo ẹni tó wá jábọ̀ ní dákùn jẹ́ wọ́n sọ láyọ̀ gbogbo rí ọmọ aláìbákà ní jíkún ó bí àwátá ti wá bí sọ àwọn ọmọ olólú ọmọ tí wọ́n lọ́mọ òkùnkùn sọ wọ́n lọ́mọ aláìbákà pápá náà ìgbàlámù